قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد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 ìrànra wa létí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ti bẹ̀rẹ̀ láti ìjẹjọ́ kí ọlọ́run bá jẹ́ kí ó wúlò fún ẹni tí ń sọ àti àwa tí a ń gbọ́ ní ìsẹ̀mí ayé wa àti ní ọjọ́ gbèǹde alkiyama a ti sọ ìwọ̀nba díẹ̀ lára nǹkan tí máa ṣokùnfà àsàádà ìdùnnú ìbalẹ̀ àyà a ti sọ àlàyé díẹ̀ níjẹjọ àwọn nǹkan tí máa ń lé ìbànújẹ́ lọ fún ọmọ ànábì Adam èyí tó ṣe pé yóò máa sẹ̀mí lẹ́yìn tó ṣe pé kò ní máa wà nínú òrònú kódà kọjá sí pé kọ́mà ní tó bí àwọn èèyàn ti lérò bí kò ṣe pé yóò máa sẹ̀mí lẹ́yìn tó ṣe pé ẹ̀mí rẹ̀ ó balẹ̀ torí pé kò sí nǹkan kan tó jẹ́ kí eléyọ̀ ṣẹlẹ̀ síbẹ̀ bí kò sí pé ó lu àwọn okùnfà èyí tí alkur'an àti sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lá kalẹ̀ láti lè jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó lè máa balẹ̀ torí pé ẹni bá fúnra rẹ̀ ní ìbalẹ̀ àyà látara nǹkan tí ọlọ́wọ́ bá làkalẹ̀ tí anábí wa muhammad sallallahu alaihi wasallam làkalẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́ bó jogun ìfọ̀kànbalẹ̀ fún ṣùgbọ́n tí ó bá lo ọ̀nà míì kò sí nǹkan míì tí ó rí níbẹ̀ ju àlékún nǹkan tó ṣe pé ó ń ṣẹlẹ̀ sí lọ ní ìtẹ̀síwájú lárojú pẹ̀nà èyí tí máa ń ṣe okùnfà ìdùnnú ìbàlẹ̀ àyà fún ọmọ ànábì Adam òun náà ni gbólóhùn èyí ọ̀nà ọba fi máa ń tu àwọn ànábì rẹ̀ tí máa fi ń tù wọ́n nínú nípa pé lasa wahdak gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé yìí sọmọ ànábì Adam yálà ara rẹ ni ọ̀yá ni o àìní tó ni o àbí ó kù díẹ̀ káàtó ni o lasta wahdek ìwọ nìkan kí ń ṣẹlẹ̀ sí bí ṣe ń ṣẹlẹ̀ sí ọ̀hún bẹ́ẹ̀ ni ń ṣẹlẹ̀ sí àwọn míì náà ṣùgbọ́n látara wípé ìwọ ń pariwo káàkiri ìlòfin pé bọ́yá nìkan ní ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tó ṣe wípé tí ọba lè lo ìlànà èyí tí alkur'an àti sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ ó rí wípé kò sí nǹkan kan míì tí yóò rọ́pò nǹkan tó lérò wípé ọ ń bọ̀ nínú jẹ́yẹ ju ìdùnnú àti ayọ̀ lọ nígbàtí àwọn nǹkan tí máa kún ìbànújẹ́ àwọn nǹkan tí máa jẹ́ kílé ayé ó súyàn tí ó bá ṣẹlẹ̀ sí àwọn ànábì ọlọ́run látara àwọn tí wọ́n ń pè ọlọ́run bá máa ń sọ fún wọn pé kí wọ́n ṣe sùúrù kìí sàwọn lọ́kọ́kọ́ ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá máa ṣe tẹ́sílẹ̀yà fún ìyẹn ni pé láti lè bututu sí inú gbáàyà rẹ̀ pé ìwọ́kẹ́ni àkọ́kọ́ tí wọ́n ṣe báyìí sí ṣùgbọ́n tó ṣe pé a lè ka eléyìí bí kò sí pé a kàn mú àpèjúwe díẹ̀ wá nínú rẹ̀ ni kó fi lè jẹ́ ẹ̀kọ́ fún àwa náà níbi nǹkan tó bá yá sí pé alérò ìpé bọ́yá ń bà wá nínú jẹ́ ọlọ́run bá sọ pé qad na'lamu annahu la yahzunuka alladhi yaqulun fa innahum la yukadhibunak walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun qad na'lamu innahu la yahzunuka alladhi yaqulun ọlọ́run bá fẹ́ pé a máa kọ̀ pamọ́ sí wa pé àwọn nǹkan tí àwọn kèfèrí ń sọ nípa rẹ pé òpùrọ́ ni ọ́ òpù ìdán ni ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a mọ̀ yí pé nǹkan tí ìmọ̀ kóbànú jẹ́ bọ́mọ ànábì Adam ni kéèyàn máa pèèyàn sọ́nà ọ̀la kí wọ́n sì máa tún wá fún ní súná etí kìí ṣe tiẹ̀ láti lè fi takò ó kìí ṣe pé láti lè má gbàkọ́ káwọn èèyàn ó tún lè má fi gba nǹkan tó gbé dání fa innahum la yukadhibunak walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun àwọn kèfèrí tó rí yìí kìí sì wọ gangan ní ń pè ló kùrọ̀ wọ́n mà pé olódodo ni ọ́ wọ́n mà pé ẹni tó ṣe é fọkàn tán ni ọ́ ṣùgbọ́n tí ń pè ló kùrọ̀ ni ayé ọlọ́run torí pé síwájú kó tó dànà bí ọlọ́run ọ̀ pẹ̀lú nǹkan kan ju ẹni tó ṣe fọkàntán olótìtú èèyàn ṣùgbọ́n pa iṣẹ́ tọ́nà ọba gbéran tó tako nǹkan tí ó wà lọ́wọ́ wọn nínú wípé kí wọ́n má pa nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba má kí wọ́n má máa pe nǹkan míì yàtọ̀ sọ́nà ọba wa subhanahu wa ta'ala má kí wọ́n sì má ṣe àwọn àbàjẹ́ èyí tí wọ́n ń ṣe èyí ló fà nǹkan tó ṣe pé wọ́n fi kọ̀yìn sí ọ ولقد كذبت رسل من قبل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين ونعبا سبحانه وتعالى أطيب إري النبي أمو جيسة سوى جورة مياسي سكبل وناني مياسي سكبل ولو مياسي سكبل ولو قيداني بيمو سكبل fasabaru ala ma kudhibu ana sì sùúrù ni o lérí nǹkan tí wọ́n sọ pẹ̀lú wọn wà óòdù àti ìnira tí wọ́n fi kàn wọ́n nípa ọ̀rọ̀ ẹnu nípa kódà pẹ̀lú ọwọ́ wọn hatta atahum nasruna tí ìkún lọ́wọ́ ọlọ́run ọba tó fi wá dé wala mubaddila li kalimatillah kò sí tó lè yí ọ̀rọ̀ ọlọ́run kò sí tó lè yí padà àdé ọlọ́run kò sí tó lè yí padà tóyé ó sì já sí pé àìmáyé àwọn èrò àwọn ànábì ọlọ́run ọba ló ti wá dé bàrẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àyà yìí wà nínú suratul an'am chapter six láti àyà thirty three sí thirty four níta nílò ń bì ní pé ẹ rí i pé àwọn kan ti ń ṣẹlẹ̀ sí ànábì wa muhammad sallallahu alayhi wa tọ́mà ànábì adam tọ́bà lè máa ronú báyìí pé in ti ń ṣẹlẹ̀ nínú sẹ̀mí ayé yìí nínú nǹkan tí ẹ̀mí òun kọ̀ kèésò nìkan ni yóò kọ́kọ́ ṣẹlẹ̀ síbẹ̀ kèésì tó nìkan lòpin tí ó ṣẹlẹ̀ sí bó ṣe ṣẹlẹ̀ sáwọn tó síwájú tí ọlọ́ọ̀ba tí ó padà tún bu tútù sí bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé ọlọ́ọ̀bọ̀ ti fún òun náà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀ba wa subhanahu wa ta'ala ìbànújẹ́ rẹ̀ ó sì kú o bákan náà lára tí máa tún jogún ìfàyàbalẹ̀ ìdùnnú fọ́mà ànábì adam òun náà ni mímá gbéjù sílẹ̀ àwọn nǹkan tí ó kààyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí máa kó bá ìbànújẹ́ bá ọmọ ànábì adam látara àwọn àyọnusí àyọjúsí àwọn nǹkan tó ṣe pé kọ̀kààyàn rárá tí ó sì wá lọ fa tí ó lọ fi ṣokùnfà fìtínà sínú sẹ̀mí ayé rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ èyí tọ́já sí pé kọ̀láṣù sí tí èèyàn wá bùkátà sí láti sọ ìjìnà sí ó máa ń jẹ́ kí ìdùnnú ó jẹ́ téèyàn bákan náà àwọn nǹkan tó ṣe pé èèyàn wá bùkátà sí láti gbọ́ nínú ọ̀rọ̀ àbí àwọn nǹkan téèyàn wá bùkátà sí láti wò nínú ọ̀ràn gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ń fi lẹ̀ a máa jogún ìbàlẹ̀ ọkàn ìdùnnú fún ọmọ ànábì adam yẹn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ló fi sọ pé min husni islamil mar'i tarkuhu ma la ya'ni tí ma fẹ́ sí islamu rẹ̀ lójú pẹ̀nà tí ó da tí yóò sì ṣokùnfà oríire ayé àti tọ̀run tí ó fà fún yàn tí ó jogún ìdùnnú fún yàn ìbalẹ̀ àyà tí ó jogún ẹ̀ fún yàn tarkuhu ma la ya'ni gbogbo tí ó bá ti kàn yàn pátá kéèyàn ó jìnà sí i hadith yìí ó wà nínú sunanu Tirmidhi bákan náà lára tí máa jogún ìfọ̀kànbalẹ̀ ìdùnnú fún yàn náà ni pé ntẹ́yìn bá ṣe má retí nǹkan kan má retí ẹ̀san kankan má retí pé èèyàn ó dúpẹ́ fún ọ àbí yóò ṣe dáadáa pẹ̀lú ẹ látara dáadáa tó ju pé kọ́nà ọba ọ̀sán lẹ́sàn kódà ìdúpẹ́ rẹ̀ àbí dáadáa rẹ̀ kó nǹkan tó ṣe pé ọbọ̀ lójijì bí kò ṣe pé ìpìlẹ̀ ní pé n tí wọ́n ṣe ó ṣe fún ọlọ́wọ̀n bá wa subhanahu wa ta'ala ẹni tó bá ṣe pé eléyìí olófin ṣẹ̀ṣẹ̀mí ayé rẹ̀ kò sí nǹkan téèyàn àwọn èèyàn ó ṣe ṣe tí ó ní lápá nínú ẹ̀mí ẹ̀ kò ní bà nínú jẹ́ kò sì ní kọ́dé láti tẹ̀síwájú nípa dáadáa èyí tí yóò máa jogún ìdùnnú fún un ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala sọ pé innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura nínú suratul insan aya eh, kẹsàn-án chapter 76 ní eh, suratul insan ọlọ́ọ̀bá ó ń ròyìn àwọn ẹni rẹ̀ èyí tó ṣe pé ìbàlẹ̀ ọkàn ìtútù ojú yóò wà fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kódà kó tó di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó wà fún wọn nínú ìsẹ̀mí ayé yìí òun làwọn tó ti pé wọ́n ń sẹ̀mí pẹ̀lú wípé innama nut'imukum liwajhillah gbogbo ń tẹ́ rí tà ń ṣe yìí à ń ṣe fọ́nà ọba ni ọ̀nà ọba là ń retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ la nuridu minkum jaza'an wala shukura a retí ẹ̀san kankan a retí kẹ́ ẹ dúpẹ́ fún wa tẹ́ ẹni tí bá ń sẹ̀mí nírú ìsẹ̀mí báyìí kò sí èméjì ń parí pé ìdùnnú ìfọ̀kànbalẹ̀ òun náà ni yóò máa jẹ́ tiẹ̀ ní inú ìsẹ̀mí ayé bákan náà láàárọ̀ okùnfà èyí tọ́já sí pé èèyàn gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti lè máa ṣe tí ẹ̀mí ó fi balẹ̀ tí ìbànújẹ́ ó fi kúò fún yàn òun náà ni kéèyàn fọ ẹ̀mí èèyàn kúò nínú gbogbo àwọn nǹkan tí máa jẹ́ àárẹ̀ ẹ̀mí àárẹ̀ ẹ̀mí ọ̀pọ̀ gan ṣùgbọ́n àwọn ètò jó lórí ń bẹ̀ èyí tí máa fa ìbànújẹ́ fún ọmọ ànábì adam òun náà ni alhassad ìmá ti kèétọ ọmọlàkejì kọjá sí pé tẹ́yìn ó bí sí pẹ̀lú ẹ̀ òun ni oore tọ́nà bá bá ti fún ẹnìkan láti pé báwo ló ṣe já sí pé yóò jù mí lọ báwo ló ṣe já sí pé ipò rẹ̀ ó jù tèmi lọ báwo ni ó ti lówó jù mí lọ kódà ẹlòmíẹ̀ aburú a máa fi kan ẹ̀mí ààrẹ̀ débi wípé yóò tún a máa sìgbésẹ̀ bí nǹkan yóò sì bàjẹ́ tó ṣe pé ọlọ́run bá tó ṣe nǹkan yẹ fún tí ọba fẹ́ kó bàjẹ́ kò lè bàjẹ́ láíláí bí kò ṣe pé èèyàn ni ó tún máa ṣàlékún ìbànújẹ́ àti àdánwò fún rẹ̀ láàrẹ̀ ni àdọ̀gínà ìmá ṣe àdíọ́kàn kéèyàn máa dìyàn sínú pé àfi kí n sá gbà kí n gbẹ̀san láàrẹ̀ bó ti wulẹ̀ kọ́ bẹ̀ mí tó àfikínságbẹ̀sán tó sì yẹ pé gbogbo ònira tó o bá gbà lérò láti fi ṣe ọmọ ànábì Adam tọ́nà ọba ọba ti tán láti pé kí nira ó dọ́dọ̀ ẹ̀ nira ò lè dọ́dọ̀ ìwọ ọlọ́kàn máa wà lẹ́ẹ̀mí ara so àwọn àárẹ̀ èyí tọ́já sí pé ì máa kó bá ẹ̀mí torí pé bí ara ṣe ń sẹ̀mí bẹ́ẹ̀ náà lọ́jẹ́ sí pé ẹ̀mí náà máa sẹ̀mí kódà àárẹ̀ tẹ̀mí ó máa ń ju ti ara lọ torí pé àárẹ̀ ẹ̀mí a máa lọ síbi ara irúfẹ́ ni bí ọmọ rù inú rẹ̀ ò ní dùn bí ń jẹun ka wọnú ẹ̀ torí pé ẹni tó ti kó sínú gbáàyà rẹ̀ ó ti ju ẹ̀mí rẹ̀ lọ ẹni tó ti kó sínú gbáàyà rẹ̀ òun lọ́jà sí pé òun ní fún ní wàhálà òun ní fún ní bànújẹ́ tó sì já sí pé tọ́ba lè fọ ẹ̀mí rẹ̀ kúrò níbi nǹkan wọ̀nyí òun náà rí i pé òun ò nísinmi nínú ìsẹ̀mí ayé òun inú dùnú ní wọ́n sì máa wà ní gbogbo ọba ọlọ́wọ́ bá sọ pé qad aflaha man zakkaha wa qad khaba nínú suratu shams chapter 91 láti àyà kẹsàn-án sí àyà kẹwàá ọlọ́wọ́ bá sọ pé qad aflaha man zakkaha irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti jèrè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sẹ̀mí ìdùnnú yóò sẹ̀mí ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé rẹ̀ tó bá tún dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò sẹ̀mí ètò sí pé albarikọ́ wà ń bẹ̀ yóò sẹ̀mí ètò ọjọ́ sí pé yóò kún fóore tàndẹ̀lì náà man zakaha ẹn tó bá lè sàfọ̀mẹ́ ẹ̀mí ààrẹ kò níbi gbogbo èrí kò níbi gbogbo ààrẹ ọkàn waqad khaba man a ṣùgbọ́n irúfẹ́ ni bẹ́ẹ̀ ó ti pòfo ó ti kóbànújẹ́ bánú ìsẹ̀mí ayé ẹ̀ òun lọ bàtàrà ẹ̀ jẹ́ ẹni tó ṣe yí pé dípò kọ́ ṣàfọ̀mí ẹ̀mí ara ẹ̀ kúrò níbi àwọn àárẹ̀ kúrò níbi èrí ó tún dípẹ̀tà ẹ̀mí ara ni sókè ní pé tí n bá lè gbìyànjú láti lè má ní àdí ọkàn sí ọmọlàkejì lè tọ́jẹ́ taburú yálà látara àìdá tó ṣe sí èèyàn ni àbí látara yí pé èèyàn gan lèèyàn ya aláìdá nípa ipe oore tí ọlọ́run bá ti fún ọmọ làkejì so irúfẹ́ níbẹ̀ yóò máa ṣe ìsẹ̀mí ayé lẹ́nu tó ṣe pé kò ní kò ní sí ìbànújẹ́ kankan fún un bákan náà lára tí máa jogún ìfọ̀kànbalẹ̀ ìdùnnú fọ́mọ ànábì adam sísì máa lé ìbànújẹ́ kò òun náà ni at-tafa'ul da'iman kí èèyàn máa ya alábàábú sí rẹ̀ kọ́tísà jà sí pé gbogbo gbà á fẹ́ wà lónìí ṣẹlẹ̀ sí mi báyìí sórí ibú kí ó jẹ tó ń báyìí bí kò sí pé tí kọ́ máa rò sí rẹ̀ òun náà ni pé àníyàn ọ̀dà ó ti ń da yọ̀ọ̀dà jù báyìí lọ gbogbo àwọn àpẹẹrẹ ntí ọ máa tu sí gbogbo àpẹẹrẹ tí bá ń rí nínú sẹ̀mí ayé ẹ̀ ntí ọ máa tu sí ni pé àpẹẹrẹ yìí pé yọ̀ọ̀dà ni kì í ṣe àpẹẹrẹ yìí pé ah, ọjọ́ iwájú òun ò lè dáa so ẹni tí bá ń fẹ̀mí lẹ́ni tó ṣe yí pé ó ń tàn máa dáadáa lọ́dọ̀ ọlọ́run ó ń tú gbogbo àwọn okùnfà èyí tí ń rí ó ń tú sí pé àpẹẹrẹ pé nǹkan ọ̀dà àpẹẹrẹ yí pé yóò dáa ju bó ti wà tẹ́lẹ̀ lọ so irúfẹ́ níbẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa balẹ̀ kò ní í síbànújẹ́ fún un torí pé lára nǹkan tí wọ́n fi ròyìn ànábì wa sallallahu alayhi wa sallam onárin pé kana yu'jibuhu alfa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam ó máa ń nífẹ̀ẹ́ kó sí pé gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ síyàn nínú ìsẹ̀mí ayé kọ́ máa tú sí pé àpẹẹrẹ pé nǹkan ọ̀dà wa yakrahu at-tasha'um ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu hadith yìí ó wà nínú Ibn Majah ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó kórìíra sí pé kíyàn máa tú nǹkan lódì lódì nínú ọ̀sẹ̀mí ayé ẹ̀ kọjá sí pé gbogbo gbàtà aburú ni ọ máa rò torí pé eléyìí ìmá kó ìbànújẹ́ báyàn kìí sì jẹ́ kéèyàn ó ní síwájú bákan náà kìí jẹ́ kí ìdùnnú kó máa wà fún ọmọ ànábì Adam lára nǹkan tí máa ń ṣokùnfà ìdùnnú ìbalẹ̀ àyà ìfọ̀kànbalẹ̀ fọmọ ànábì Adam òun náà ni kó sẹ́sà ẹni tí yóò máa bá rìn ẹlòmíì wà tó ṣe pé ìtí ń jẹ́ okùnfà àbànújẹ́ rẹ̀ nínú ìsẹ̀mí ayé onípé kìí ráwọn èèyàn gidi láti lè bá sọ̀rọ̀ kìí ráwọn èèyàn gidi láti lè gbà nímọ̀ràn dáadáa kìí ráwọn èèyàn gidi láti lè jásí pé tí nǹkan kan bá ti ẹ̀fẹ́ ṣe bákan nínú ẹ̀mí ẹ̀ tí wọ́n lè fi lẹ́mìí balẹ̀ pé àníṣe ọlọ́run wà pẹ̀lú ẹ̀ mọ́fòyà kò sí nǹkan méjì tọ́já sí pé ọlọ́run bá fẹ́ ṣe fún ọ ju dáadáa lọ ẹni tó bá ṣe pé àwọn èèyàn kéèyàn ní ń bá rìn àwọn èèyàn tí wọn ní fi lẹ́mí balẹ̀ so ní ń bá rìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó súnmọ́ kò sí pé kọ́ má rí ìdùnnú nínú ìsẹ̀mí ayé yìí kódà kò sí pé tí dáadáa bá ṣẹlẹ̀ sí gan ojú pàna bí wọ́n ti bànújẹ́ ni wọ́n máa wá so èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí alábàárìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ eléyìí fún wa pé masalul jalisi salih wal jalisi su kahamil misk wa nafikh alkir hadith yìí ó wà nínú sahih bukhari àti muslim anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní àpèjúwe alábàárìn ó dàbí alábàárìn tó dáa àti alábàárìn èyí tí ó aburú tí ó ó dàbí àpèjúwe ẹni tí ń ta àlùmísìkì ni tí ń ta nǹkan olóòórùn tó dáa tí ń ta pẹ̀fúm àbí lọ́fíńdà wanafikh alkir àti àpèjúwe àpèjúwe èèyàn bú alábàárín bú ó sì dàbí ẹni tí tó jẹ́ alágbẹ̀dẹ tí ń fin iná fahamilu misk anabi sallallahu alayhi wa sallam ó ní òórí ẹni tí ọjọ́ sí pé òun ń ta nǹkan olóòórùn tiẹ̀ imma an yuhdhiyaka wa imma an tabta'a minhu wa imma an tajida minhu rihan tayyiba imma ko wo ibe ah ẹni yìí ó ti jókòó sí shop mi látàárọ̀ jẹ́ fún ní perfume yìí àbí bẹ́ẹ̀ kọ́ kó ti era lọ́dọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bí ó fún abọ́ ọ̀rá ọwọ́ kó ti ẹ̀wà pẹ̀lú rẹ̀ gan atẹ́gùn àlàáfíà ọmọ yọ́ máa wá sí ọ nínú ẹ̀mí ṣùgbọ́n wanafikh alkir orí ẹni tí ń finá ti ẹ̀ ima an yuhriqa thiyabak ima kò sí pé yóò ju ọ lásọ látara iná tí ń fin wa ima an tajida minhu rihan khabitha àbí kò sí pé òórùn tí ọ̀dà lọ́ọ́ máa gbọ́ bí ọba finá ju ọ ìgbà tí wọn náà bá fi wà lọ́dọ̀ rẹ̀ ó rí pé òórùn tó ń gbọ́ kìí sóòórùn tí yóò tẹ́ ọ lọ́rùn àpèjúwe lásán leléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi lélẹ̀ kìí ṣe pé bọ́yá nǹkan tí ó gbà lérò gan ni pé bọ́yá èèyàn jókòó ti ẹni tí ń ta àlùmísìkì àbí ẹni tí ń fẹ́ iná bí kò sí pé oúnjẹ kò yẹ wáyé pé ẹni tó bá jẹ́ alábàárìn èèyàn ìmá nílapa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó sì tún sọ nínú ọ̀rọ̀ mi pé almarhu ala dini khalili falyanzur ahadukum man yukhalil ọmọnìyàn ọmọ wà nínú ṣíṣe ẹni tí bá ń bá rìn ni kúńkálukú yín kọyà rí wípé òun sẹ́sà ẹni tí yóò bá rìn sókè ní pé alábàárìn a máa kó ìbànújẹ́ bá ìsẹ̀mí ayé látara àwọn kan téèyàn máa gbọ́ ní ọ̀dọ̀ rẹ̀ bákan náà lára nǹkan tí máa ń ṣokùnfà oríire ìdùnnú fọmọ ànábì Adam yàtọ̀ sí alábàárìn òun náà tún lẹ́nu tó ṣe yí pé ọjẹ́ ẹnìkejì èèyàn tí ṣèyàwó èèyàn tí n bá ṣe àgbákò ìyàwó bú ilé ayé oṣù tí n bá sì ṣe tọ́lọ̀ bá bá fìyàn ṣe kò ń gẹ́ téèyàn gbìyànjú torí ìyàwó alálùbáríkà kódà bí ọ̀bá ní yóò máa wà nínú fọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé èyí tó yá sí pé yóò máa tẹ́ lọ́rùn ni kí wá sí léyìn onìkan ilégbèé èyí tí ò fún máyàn so látara yí pé bóyá yàrá kan kéèyàn mẹ́wọ̀ọ́ máa gbé bẹ́ẹ̀ tó ṣe yí pé wọ́n tún á máa dè sọ́pọ̀ ara wọn ìsẹ̀mí ayé wà á fún pínpín bákan náà lọ́jà sí pé ẹni téèyàn bá gbé àdúgbò ọmọ ń ṣokùnfà bí sẹ̀mí ayé yẹn ó ti rí tọ́nà ọba bá fìyàn sí kòǹgẹ́ alábàgbé dáadáa ìdùnnú ilé ọmọ wà fúnrú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá fi àgbákò alábàgbé aburú so irúfọ́ ẹni bẹ́ẹ̀ ilé ayé òsù anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith ètò wà nínú musnad al-imam ahmed anabi sọ pé arba'un من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب هل هني Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nǹkan mẹ́rin kan wà tí máa ṣokùnfà ìdùnnú oríire ìfọ̀kànbalẹ̀ fún ọmọ Ànábì Adam tó ṣe pé ọ̀nà ọba máa ń lò láti já sí kékẹ́mì ọbalẹ̀ ànábì ní àkọ́kọ́ ni almaratu sọ́ọ́lẹ́hà obìnrin obìnrin alálùbáríkà obìnrin tó ṣe pé nígbàtí ọba wà yọ wà pẹ̀lú èèyàn nígbàtí ọba sínà yóò dúró pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ èyí tọ́já sí pé yọ́ máa dùn mọ́kọ ìní yọ́ máa ṣe fún yọ́ máa fi ẹ̀mí ẹ̀ balẹ̀ gẹ́bí ìyàwó Khadija àti àwọn àyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mi ẹlẹ́ẹ̀kejì almaskanul wafin ilé tó gbáyè tí èsì pé bí ogún èèyàn yà wà nù yàrá kan tó ṣe pé wọ́n máa fi ìnira kan ara wọn lára nǹkan tí máa ṣokùnfà dùnú oríire bọ́mọ ànábì Adam ni bákan náà aljaru salih alábàgbére alábàgbére tí ẹni ẹni tí ń bá gbé tí ì nílá so ẹlòmíì ìsẹ̀mí ayé tiẹ̀ a máa fi ní tẹlòmíì la tó ṣe pé kò ní kùnlá yóò tún dúndú yí pé gbogbo ń dọ́ bá fẹ́ ṣe ó ṣe ilé ayé wà fún mẹ́ni tì í débi pé yóò fẹ́ lè gbélé rẹ̀ tó bá ti pò ń lọ́kọ̀ pé ah, tó ń bá lè gbélé òun kúrò ládùúgbò ìgan ni bóò ni ìbá ti wá dáa tó bákan náà nǹkan àgùn tí ò fún yẹn ń wàhálà ẹni tó ṣe pé wọ́n bá sáyé àgbákò nǹkan àgùn èyí tó ṣe pé wàhálà ni bọ́bá ti fẹ́ jáde báyìí ni ó ti wà ní òrònú pé ah, ṣé mọ́tò yóò tún ní takú báyìí àbí ibi tó bá ti ń lọ bí iṣẹ́ títí ń sẹ́ e kàbàkàbà òun ti paná pé ní ọba kó sínú wàhálà so ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam ó ní lára tí máa jogún ìfọ̀kànbalẹ̀ ìdùnnú fọmọ ànábì Adam so ó náà ní gbogbo eléyìí wà so lára rẹ̀ tó ṣe pé ẹlòmíì kèé lákàkún ẹ̀ ó náà ní atabassum ìmá máa fúnjú máa fúnjú pọ̀ kọjá sí pé kọ pàdé èèyàn kọ rẹ́rìn kọ rẹ́rìn músẹ́ kínú rẹ̀ ó dùn so eléyìí a máa jogún ìdùnnú inú ẹ̀mí torí pé bí ṣèṣì bá ṣe ń rí a máa ṣàpèjúwe bínú ó ti rí ẹni tó ṣe pé gbogbo òsèmí ayé rẹ̀ kọ́tà máa fúnjú pọ̀ ní kọ́ máa kanra òun ní ń fa ìbànújẹ́ òun ní ń fa àìní kí sẹ̀mí ayé rẹ̀ kọ́mọ́ se bó ti tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n tó ṣe wípé ara ẹ̀ yọ̀ máwọn ọba wà kan kò ní kájọ sójú kan náà so irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa wà nínú ìdùnnú yóò sì máa wà nínú ìfọ̀kànbalẹ̀ tó ṣe wípé ìbànújẹ́ kò ní máa jẹ́ tiẹ̀ gẹ́bí nǹkan tí a sọ síwájú àwọn okùnfà èyí tí máa ń ìfọ̀kànbalẹ̀ ìdùnnú fọ́mọ ànábì adam tí sì máa lé ìbànújẹ́ lọ fọ́mọ ànábì adam nǹkan tó pọ̀ ni tí Quran sọ tí sunna ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ díẹ̀ lé àkàyè kájìnà sí gbogbo àwọn nǹkan míì ìtọ́já sí pé àwọn èèyàn máa ń lò nínú nǹkan ẹ̀ṣẹ̀ bí mímá gbọ́rin àbí lọ máa mogbó àbí máa mutí pé òun fi ń pàrònú rẹ ni eléyìí ò lè mú ìrònú kù bí kò sí pé yóò máa ṣe àlékún rẹ̀ kí ọlọ́run bá kí ó fi Eh, kó jẹ́ kí ìsẹ̀mí ayé wa kó kún fún ìdùnnú àti albarka ọlọ́lá ilàhílọ́lá subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk qul innama ilayya annama ilahukum ilahun wahid